السلام عليكم ورحمة الله وبركاته أدقكم الله أبا أتدى توقفني مدى dára fún látàrí Islam tí ó sì fún wa lálàáfíà àbẹ̀wà tí ó má dára fún fún wa jẹ fún ìyàjẹ. Mo jẹ́ ìkókò sí ẹnìkan tí ìjọ ti tọ́ sí ní ti òdòdó àyàfi Allah ọba tí kò pè méjì ìgbèrè mẹ́ta tí kò sì bí máa tí ẹnìkan kò bí òun ni alágbára tí ó kápá olùmọ̀sìnmí Allahu Ta'ala tó jẹ́ alámọ̀sán ẹjẹ́ ìpé ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam rẹ̀ ní ìkẹ́ àpọ̀lọ̀ ọlọ́pù máa bá àtàwọn ará rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ nípa Yorùbá kó máa ìdáwọ́ tó lórí àwọn yìí kárí ogun mùsùlùmí àgbàlá yìí ilé ìjọ ìjọba àtàkùnlẹ̀ lẹ́yìn rí akíra wa ní kìkì ìsìláàmù lẹ́ẹ̀kan tó kí àṣàlámù àìlẹ́kùn mọ̀lá ìṣàlá àmọ́kàtù ìṣàlá àmọ́ tẹ̀síwájú nínú ètò àlẹ́gbọ̀nmọ̀lá tòní rí àkọ́kọ́ sí àkọ́ǹkà ní ní tafsiri al-ushr al-akhir ní tafsiri al-ushr al-akhir من القرآن الكريم من كتاب جملة التفسير يقرأ بعض مني على عشر الأخير the last ten parts of the Quran ìdámẹ́ wà tó kàn láàrín àgbàjúmọ̀ káàkiri àwọn ayé tí ń bá lọ sórí nẹ́ẹ̀tì náà lórí àwọn alálàájì ìjọba ti lọ wọn máa pín fún wọn wọ́n sì ti tú sí ọ̀pọ̀lọpọ̀ ìdè nínú rẹ̀ náà ní ìlú Yorùbá àti tèbó wọ́n á fi máa tà á náà láwọn ilé ìtajà wọ́n fi tà lọ sí i. àmẹ́rin lè àwọn iṣẹ́ ọkàn tàbí iṣẹ́ àfọkànṣe omi tí a ń gbé nínú tẹ̀síwájú di àmẹ́lẹ̀ ìjàwá rẹ̀. ọkàn òun ti máa ṣiṣẹ́ ṣáájú kí àwọn oríṣiríṣi ara tó lè ṣiṣẹ́ ọkàn lè kọ́ ṣiṣẹ́ ẹ̀yà ara ò lè ṣiṣẹ́ àti ọkàn kọ́ ṣiṣẹ́ bàbá fẹ́ mú nǹkan ọkàn ní òòrùn tí a fẹ́ mú kó tó lè bọ́wọ́ wù kódà bàbá fẹ́ sùn ọkàn ní òòrùn pa sùn ṣáájú ká tó sùn àbáwá ní àwọn ìpele wọ̀nyí ó ní iṣẹ́ bẹ̀rẹ̀ láti bí ọkàn alákọ̀ọ́kọ́ ní àdẹ̀háàdì àdẹ̀háàdì wàhúwà tó kọ òkèlùkọ́ ó àkọ́kọ́ ọ̀gbà tó bá kọ́ wá sí ìyàlọ́kàn lọ́pẹ́ kí nǹkan ọ̀bí èèyàn tó la ń pè ní àlàájì àkọ́kọ́ nì bá a ti dúkò lè di ìfọ̀nàkànlè wá sí wa lọ́kàn níta ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni àlàkọ́ kírọ̀ tí nǹkan mọ̀ sọ kúlúkúlú lọ́kàn èèyàn wàyíyá máa ìyá kùtù fi èyí tó bá dúró bẹ̀ nǹkan lè wá sí èèyàn yóò tún kó èyí tó bá dúró yóò mọ̀ sọ kúlúkúlú ní ọkàn wa ẹlẹ́ẹ̀kẹta ni àdínkù náà àdínkù náàsì ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀sán wà ń wà sàrọ̀ tìlú àlùyá àlù àwùjá ọkàn ọmọ wa ṣe lè méjì in tó wá lọ́kàn òun tó ń sọ fún ìlú rẹ̀ ṣé kò ń ṣe ni àbí kò ń má ṣe wọ́n ní kò fẹ́ ta ipò ẹlẹ́ẹ̀kẹ́ni ni alahamu alahamu òun ní àwọn aṣàkóyí kankan yìí وهو أن يترجح عنده هذا الفعل يترجح عنده الفعل شكل شاك ما شكل آية إكوتا ممبت لتوتا في شيء يكتب ولا تنا الهم فلا كانوا من العزم تنو اسمينه وهو قوة للقصد والكسم بالفعل ó ní agbára ìrúngbà àti ìpinnu tó ń yìí ipò tí ọ̀rọ̀ wà ní ọkàn wa ni. àbá wa ní ọ̀sẹ̀lẹ̀ àṣàtò ìwúlà ẹ̀ ní ipò mẹ́ta àtàkọ́kọ́ yìí kí nǹkan wá sí iye wa kó sọ sí wa lọ́kàn kó máa ṣe kúlúkúlú bẹ́ẹ̀ kọ́kọ́ wa máa ṣe ìlórí ká ṣe àbíká sí ládá kàkà gbà lórí ẹ̀kọ́ sẹ́sàn. lára jùlọ lára kò sí ẹ̀sán pẹ̀lú bá gbà lè lórí ilé hására bóyá nípa dáadáa ní o wà látìmá tó dà kò jẹ́ṣẹ̀ kí ilé máa ìyá níbi ìyapa ọlọ́pàá sí ẹ̀sẹ̀ kankan fún ọkọ̀ fún wa òsìsí ládá tí wọ́n ṣe kí ni tí wọ́n fún wa mẹ́rin náà pẹ̀lú àmẹ́ta àkọ́kọ́ kí ìgbàkan wá sí ìyàlọ́kàn wọn àgbẹ̀rẹ̀ lọ́sàn wá ní ẹ̀lọ́sàn tó jẹ́ kó ń dà ní ọdún pẹ́lẹ́ tẹ̀sí òní kọ́ lára ó wá ń sọ kúlúkúlú lẹ́yìn ẹ̀ wọn ọdún kẹ́sẹ̀ fún òní kọ́ lára ó wá ń ṣe ìméjì lórí ẹ̀ pé kó ń lọ já lórí àdúgbò mọ́jà wọn ọdún kẹ́sẹ̀ fún òní kọ́ lára lẹ́yìn tí ìsìnà wá fún òní ìwà dáadáa náà ti pé kí lọ yan náà ha láti wà láti kò jù hálà wà lọ mo ní kọ fún wà á èròǹgbà nígbà tí nínú ìgbé bá ti fún àpẹẹrẹ sí tí wá ó ti قلنا لهم أن يترجح عند الفعل كنت لن يتوش لي أفاني قبل حسنتي يكتب له الحسنة tó bá jẹ́ dáadáa ní nǹkan tí ó fẹ́ràn lẹ́ni ẹ̀kọ́ owó ṣe yẹn wọ́n kọ ládàá fún wàbí wàbí sẹ́ẹ̀kì àti láàyè tẹ̀mọ̀ àyè ti sẹ́yìn à ṣùgbọ́n tó wá jẹ́ àbúrú ló wá tọ́kàn rẹ̀ tó gbé tó tẹ̀ tó wọ́n ṣe yẹn wọn ò ní sí ìpa àbúrú yẹn sùn ṣùgbọ́n tó wá jẹ́ dáadáa ni ó kọ́ tó mọ̀ tó mọ̀ lẹ̀ àrùn ìdàgbọ́ àrùn mọ̀ ẹ̀rí èyí tó tẹ̀wọ̀n lẹ́nu èèyàn tó bá ti wá di àrùn tó bá ti wá di tí a ti nínú máa ń ṣe àfáàní fàínkà náà àyà fèrè àfààní ojúra tó bá jẹ́ lórí ṣíṣe dáadáa ní ojúra wọ́n sàn lẹ́sàn dáadáa gbogbo díẹ̀ wà ìkánà lábẹ́lẹ̀ máa sí àfihàn tó bá jẹ́ lórí fóhùn ó ṣe àbúrú ní àẹ̀ṣẹ̀ ní wádọ́wọ́lá mìíràn mẹ́rin kódà kó má dẹ́ṣẹ̀ yẹn بالرؤية لأن الإرادة مع القدرة تستلزم وجود المقدور torí pé kéèyàn gbèrò pẹ̀lú kápá lórí tó gbà lérò yẹn ó sọ mímọ̀ ọ̀bẹ tá kápá yẹn dọ̀rọ̀ yẹn fún yìí jẹ́pẹ́ wọ́n ó kọ ẹ̀ṣẹ̀ yẹn fún nígbà tó ti pinnu gbóǹpẹ̀ lọ sí àbá ni ó wá máa rí àwọn ọkọ̀ àná سورة النور إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب عليم سورة النور nígbà tí àyà táǹkì ní àyà ìjì nígbà tí wọ́n fi ẹ̀sùn ìdìnà kan ìyàwó àìṣà àti àlọ́ta ara ẹ̀ ń gbé wọn pa lọ ìdìnà náà nítorí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní okù wọ́n ń bọ̀ láti okù àmẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá tí wọ́n àtàwọn ọmọ ogun wọ́n tẹ̀lú síbì kan tí wa ìyàwó ọdí ọlọ́wọ́ tààrà àyàn ìgbà tí wọ́n á ní wọ́n gbéra òun Àbáwọn obìnrin ìgbà náà fẹ́ràn ẹ̀gbọ́n ọwọ́ ẹ̀gbọ́n ọ̀rùn yẹn sí nǹkan kan tó jẹ́. Ìgbà tí ó fi dé wọ́n ti lọ. Ẹ̀yìn ràkúnmí sí ìlòun jókòó sí, wọ́n fi kí ẹni Haúdàjì tààlì títí lé sọ ilé aṣọ. Wọ́n máa ń ṣe sí ẹ̀yìn ràkúnmí ìgbẹ̀lá àwọn obìnrin yẹn ń jókòó sí ìyàwó àìsàn àti ọlọ́ọ̀tà àyà ẹni wọ́n ò lè mọ̀ tó wù sí ilẹ̀ ìjọba ó ní kí ní ìgbìgbò òfin lè mà ní pé nítorí pé dáńdálá lòun dáńdálá àní sọ fún bí ẹran orí ilẹ̀ ìjà nígbè ní ọkùn tó dáńdálá yẹn pé pẹ́lẹ́ngẹ́ <laughs> jẹ́ká lè yẹ ló mú pẹ́lẹ́ngẹ́ torí pé ìyẹn ò ṣeé tú sóòsù sóòsì ó dà nígbà tí àdéhìí tí wọ́n bèèrè lọ́wọ́ àdéhìí nípa àlàáfíì kọ̀ọ̀ ó ní láàrúṣìkòlà àkọ́ pápákan náà àti bàbá àtúntò pé àkíkọ̀ kápẹ́ran sínú ọmọ pé màkúrú mi ní nǹkan tá a kọ́ ni ọ̀rọ̀ yẹn ò wọlé o ṣùgbọ́n wọ́n fa ọ̀rọ̀ yẹn yọ nínú ọ̀rọ̀ táwọn ẹni sọ pé láàrúṣìkòlà àkọ́ ìtumọ̀ àkọ́ sí ní ìṣẹ̀yà ṣẹ bàbá ìgbà àwọn afáfá ìyọ́nbẹ̀ ni pé àwọn orúkọ tàbí ìròyìn kan tá a lè lò tó lè lọ tú sí nǹkan míì tí ò dá fún gbìyànjú láti mọ̀ mọ̀ olùgbà ní ọ̀rọ̀ yàrá àìsà ọ̀pọ̀lọpọ̀ níbi ìbàdàn wọ́n ti parí ẹ̀ sí bí ẹran orí rẹ̀ ni ìyàwó ìdí tàbí wẹlẹńjẹ ìjẹlá lò àmì ìlú dáadáa máa àlàádàbò yẹn máa àwọ̀sùn àlàádàbò àlọ́ọ̀kì wọ̀n àdàbò àwọ̀sùn ẹ̀kọ́ bá a ṣe bọ́lọ́hùn lò ẹ̀kọ́ bá a ṣe ń lójíṣẹ́ lò kódà àlàádàbò máa sọ àbà ẹ̀kọ́ bá a ṣe máa ń fàábé lò gẹ́gẹ́ bó ṣe wà náà àlàádàbò àdàbò máa mẹ̀ṣàyẹ̀ ẹ̀kọ́ bá a ṣe ń bá àwọn àgbàlagbà lò àti àwọn àlẹ̀ àtàwọn àpá gbogbo ẹ̀lú lẹ́kọ̀ọ́ ìyàwó àìjà pẹ̀lẹ́ńgẹ́ sí ní mú òun lè nà tó rọrùn òun lára ó tó wá sọ táwọn ibi tó ń fi tó gbé nítorí pé àwọn kì í jẹ púpọ̀ nígbà yìí ó jẹ díẹ̀ làwọn àjẹ ọ̀fẹ́ ìfàlà wà ní rí bẹ́ẹ̀ nígbà tí igbó ní òṣè ní rí bẹ́ẹ̀ nígbà tó ṣe pé ìyàwó àìjà nígbà náà tó ṣù bá rọ́bì ọlọ́ọ̀ta ara ẹ̀yà tí oṣù ní oṣù ti lé èéfín òní rú ilé ànábì sọ̀lọ́mà ayọ̀tọ́lá wọn ní dání lẹ́jẹ̀ lórí kí ló dé sàádé tó ń sọ̀rọ̀ ẹ̀fún náà wípé kí ló kílẹ̀ wá ń jẹ lòun wá bí kílẹ̀ ń jẹ bẹ́ẹ̀ àyàfi pé ní àwọn aládùúgbò àwọn ìmọ̀ wá fún àwọn ní wàrà ewúrẹ́ láà lójúmọ̀ wọ́n bá fún ewúrẹ́ wàrà ẹ̀ nínú wàrà tútù wọ́n fún ìyẹn olómọ wá ní ìpàwọn mélòó ni wàrà ẹgbà kan gbogbo wọn wọ́n lè lẹ́kùn ọ̀lẹ́ tó dùn ọ̀lẹ́ sáà ìgbà tí òun wá dúró pé tó bá yá fún ọ̀bá rí òun lọ́rùn wọ́n padà wá a ń pèsè abẹ́kan ní sọ̀fún wọn gbónú òun pọ̀ lẹ́yìn ìdí ẹ̀ náà ó wá lóhun nǹkan dúdú kan lọ́ọ̀kan tó gbé ìyàwó àìṣà ṣàtúnjì báàbò dúdú làwọn ìyàwó àwọn sọ̀hábà bàbá lò ogó ń ṣe ìgbà ìyàwó àìṣà ní ìyàwó àìṣà ti fi sùn ó ní pàṣẹ ìkọ́sù ìgbésèrè jàáìdì pàṣẹ ìkọ́sù ìgbésèrè jàáìdì mo jí pẹ̀lú gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un tó ṣe yẹn pé bí sọ̀fúwà tó mú àti ìṣèlú tẹ́ ìyàwó àìṣà ní ó kà ní inna lillahi wa inna ilayhi raji'un olùwọ́kọ̀ ni àrọ́fà ni kọ́bílà lè ṣèjà ṣáájú tí òfin jìlìbáàbò tó dé ìjáàbò pé káàmù máa fojú bu ọwọ́ fi gbogbo ara ó ti mọ̀ ń tẹ́lẹ̀ olójẹ́ kó mọ̀ pé ìyàwó àìṣà ni ìyà àìṣà ló sọ yẹn o قبل الحجاب فاستيقظت في فشعرت أن أين كان يجبون سجين Owó ìgbón jẹ́ ìyàwó ìṣàgùn wọ́n pa nǹkan yẹn lọ. Báwọn mọ̀nàbí ti ṣe rí sọ fún àmọ́nà mọ̀ á sí ìdí ń sọ ọlọ́ọ̀kan báyìí tí ìyàwó ìṣàjókòó lórí ẹ̀rọ ìyàtà tó ìdá ń lọ káàkiri àwọn ẹ̀mọ̀ báwọn ẹ̀yàn tí wọ́n ń ṣe lónìí. Ó dàbí kí wọ́n bọ̀ ní máa sì ń ojú ń wẹ tàbí kójú máa wẹ ní àtọ̀sí kójú ń rọ̀ yẹ tó rọra rọ̀ díẹ̀ díẹ̀ wọ́n á pàdé mú kan mo bá dúró ojú ní ń wẹ kò jẹ́ máa ṣe prógáàmù ẹwọlé ẹwọlé mo bá dé

wọ́n kàn mọ́ ọ̀rọ̀ bàrí tà wá ní ọlọ́run ní mẹ́rin tí ìṣòro darí bó ṣe bẹ̀rẹ̀ nígbà ayé àyíṣà ni ó sọ yẹn lọ́dí àwọn ọ̀pá àlàyé tọ́nà ń wá fún ìdí àyà tọ́nà fi sọ̀rọ̀ àyà kalẹ̀ ẹnu sọ̀rọ̀ tì náà òun ló fa tọ́ọ̀tù ló fi ṣùgbọ́n twenty four òun ló fà tí àyà tí lọ sọ kalẹ̀ nípa kárẹ́lẹ́rì ká tó lè sọ pé obìnrin kárí ẹlẹ́rìí ká tó lè sọ fóbi ṣe kí ni obìnrin ṣe ìná agbọ́dọ̀ ẹlẹ́rìí ẹlẹ́rìí mélòó sí ìjọlọ́pù mẹ́rin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yóò sì rí pé ẹni yẹn bá obìnrin yẹn ṣe ẹni yẹn bá ṣe aya sura 24 aya 11 olùmú àgbẹ̀kan tí mo fi lọ rẹ̀ ọlọ́run ní kí lọ lẹ́bí náà ọ̀pọ̀lọpọ̀ náà ìlẹ̀lẹ̀ ní nàìjíríà obìnrin ìfì bá tún mẹ́ǹkan àwọn tí wọ́n wá alẹ́bìnà àwọn tó ṣe pé já wọ́n dé àbí wọ́n wá bìrì ìfì pẹ̀lú àdápa irọ́ wọ́n yàrá àìsà tó ṣe dìnà pẹ̀lú sọ fún àwọn màákì ọ̀sùgbà tún mẹ́ǹkan ọ̀sùgbà ìjọ kan náà ni wọ́n nínú ní láàá tàṣàbúrù ṣàgbọ̀nlákùn ẹ mọ́ sí wọ́n rò pé irọ́ tí wọ́n pàun àbúrú ló jẹ́ fún yíò lápàmọ́ ìyàwó àìṣà ìfúwà ẹ̀rọ lákùn orí ló jẹ́ fún yí lèkún lè rí ìnìyàn wọ́n na tàṣàbà nínú ẹ̀sìn kájùkú nínú wa ni ó lè ẹni tó bá wá tàwálà kíkúrọ̀ ẹni tó ń gbé tó pọ̀ jù nínú ẹ̀ṣẹ̀ yẹn ẹgbẹ́ nìkan ni ó mọ̀ fún káàkiri yóò mú níṣẹ́ ni yóò mọ̀ sọ káàkiri láhùn àbábọ̀ àti ìyà tó tóbi ilẹ̀ fún tọ̀ ọlọ́ni láhùnlá ìyíwá ṣe láhùnlá ilé ìṣẹ́ tí kìí bá ìṣe kọ́ láti ilé ìṣẹ́nu bàlágọ̀ mo ṣàlàyé ẹ̀nu pẹ̀lú lẹ́kùnrẹ́rẹ́ èyí ṣe ìsàmì ìtùmúùmù nígbà tẹ́yìn gbọ́ tí wọ́n dákìtà àárọ̀ mú ya Aisha ìyàwó Aisha bọ́ọ̀nà ìmọ̀mì ní ọ̀rọ̀ ìmọ̀mì náà ti dà búrú kọlọ̀ èyí ṣe tí ẹ àwọn nígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin tí wọn ò fi máa ro kọlọ̀ dáadáa síra wọn wà kọ́ ló hàn dá ikú mùbí tí wọ́n wá sọ pé irọ́ funfun bá láúrú irọ́ tó hàn gbangba eré ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ ṣàfún àkùnmọ́sì kí máa lò láti fi dá ẹ̀sìn rú ó ti di ìmáàmù ìlú tí wọ́n bá rí kọ́wé ló ń ṣàlàyé ẹ̀sìn èsì tí wọ́n ń yá àwọn èèyàn tàbí kò jẹ́ káwọn kan lówó kó jẹ ṣàbáwọn bàjẹ́ kan táwọn èèyàn ń ṣe mo fẹ́ ráyè rẹ̀ náà wọ́n kàn rọ lọ wọ́n lọ wá àdáta ọlọ́wọ́ láti mú kàn pàmọ́lì náà rẹ̀ wọ́n lè sọ pé ẹgbẹ́ lè máa láti yọ ọ̀sẹ̀ mẹ́ta ti lọ múra ó yá lé wá di ẹ̀ wọ́n ní owó kan wà tó lọ million naira àwọn lárúbáwá fún pé kí wọ́n fi tún ìlú wa ṣe wọ́n sì fi ra mọ́tò tó ní mọ́mù fi lọ sáwọn ọ̀sẹ̀ ẹ̀rí ilé tó lọ kọ́ irọ́ o ó dàbí ọ̀rọ̀ náà àwọn tí mo mọ̀ wípé fóònù ti lọ́ra káyìí àwọn kan ní mẹ́tílá ìjọ tí ó gba 96 ìjọ ní òpin làwọn lágbá fún ìwé káwọn akọ̀ mọ́ta káàdì sáàṣì jẹ́ ó sì tó wá lọ múra lóòótọ́ àwọn mùnáfìkì àtàwọn bàjẹ́ irú nǹkan bá ní ọmọ gbé bóde ìtọ́lọ̀ wá sọ pé ẹ̀yin tẹ́ẹ̀sì mọ̀ sáàdì àyí mùsùlùmí tó ẹ̀kẹ́ ẹja wọn lákẹ́ pẹ̀lú pé ẹgbẹ́ òní bí ìdò ilé ọmọ ẹgbẹ́ ni rọ́lẹ̀ nípa kò rí bẹ́ ìtẹ́yìn kọ́ máa ń wọ́nù ó lè òní jẹ́ kí wọ́n wá sọ mí ìjọ mi tẹ́ bá ti lọ fún wọn láàyè wọ́n fọ ẹ̀sìn yẹn tútú ọlọ́run lọ́wọ́lá ẹ̀kẹ́rù àrí ìgbẹ̀ ọ̀bá ti ṣùpàdà àwọn tí ó dàdà parọ́ pé ìyàwó àìṣàkejì náà èé ṣe tí wọ́n bẹ́lẹ̀ rí mẹ́rin wá fa ìlú lámìyà àti ìṣùhàdá tí wọ́n bá ti lè mẹ́rẹ̀ ìlú wá lórí tí wọ́n sọ pàpù láìka ìjàgbọ́ ìwọ̀n lè káàkiri fún àwọn ìwọ̀nyàn wọ̀nyí o eléwọ̀n yìí o àbáwọn eléyìn ni o wọ́n àfọ́tún bí i àbáyàn àrí ọlọ́run ọgbọ̀n bá sì jẹ́ kí ó gbá yín mọ́ mọ́sàkún kò bá fi kàn yín bí má àfọ́tún èyí tẹ́ ẹ fọ́n tẹ́ ń sọ kiri inú sọkúsọ àbáyàn àrí ìyà tó tóbi kan bá sì jẹ́ lórí ṣùgbọ́n torí kọ́lọ̀ ń dá láàrín ọlọ́run ní ìtàlà ọ̀wùnẹ́rù bí a lè ṣe láti kùn nígbà tẹ́ǹtẹ́ ayẹninu ní àwọn ìfẹ́ ní fún irọ́ kásẹ̀ ń gbé ní pàpàkùlú láti àwọn àyíkùn náà lẹ́yìn tàlákùn bí èèmù ẹ̀ sọ pẹ̀lú ẹnu ní nǹkan bẹ́ẹ̀ nímọ̀ nípa ẹ̀ pàpàǹtàbọ́n náà àyínà ẹrù pé nǹkan tó tí ò láti ò lè ní tó fúyẹ́lẹ̀ pé wàhúwà nígbàgbọ́n wà láàrọ̀ tó tóbi ní lọ́dọ̀ náà ó mọ̀ ìṣẹ̀lẹ̀ náà ó yá ó mú kan ọlọ́run fún ní kí náà wọ́n pè gate bó ṣe dúró ìtẹ́dúró rẹ̀ ẹ̀ẹ́ lórí sí ìtànlẹ̀ bọ́nà ti jìdá fóun ṣe ń rìn ó lọ láàrin yóò mílẹ̀ ìtẹ̀ bí ò rọra nì torí àìsàn kèrè sábà jáde yóò ara máa gbẹ́gbẹ̀ àwọn bẹ́ẹ̀ mùsùlùmí ló ti jẹ́ ní àkóòtù ní ọlọ́run ní kí n bẹ́ẹ̀ sọ yẹn lẹ́nu ní ó fúyẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ náà nǹkan tó tóbi wà lọ́la ìsàmì ìtùmú òkun tó máa ya kúrò lánàá àmì kankan lámàbí àdá èyí ṣe bẹ́ẹ̀ sọ nígbà tẹ̀ ẹ̀kọ́ pé lẹ́yìn òjò lẹ́kọ̀ọ́ fáwa láti sọ sóde ara nìkan nípa nípìnlẹ̀ ọlọ́run hádà bùrìtánù àbí àdáparọ́ tó tóbi lélẹ́yìn يعيدكم الله أن تعودوا لمثله الله بان سوا في كيلو في ده مسيري بدا لو سيرو ما لا إلا بدا إن كنتم مؤمنين فهذا الله يقولني ويبين الله لكم الآيات الله تعالى يا أمير المؤمنين والله عليم حكيم الله يوجب أقول جبان الله عن آيات وامن لونه سيرة كاكا آيات عزيز ọlọ́run إن الذين يحبون أن àǹtẹ̀ṣí àlùfàwáhìṣà bílẹ̀ ní iná àmà àwọn tí wọ́n máa nífẹ̀ẹ́ àǹtẹ̀ṣí àkókò máa fọ́nká kí ni sára àlùfàwáhìṣà ìbàjẹ́ gbogbo wọ́n máa fẹ́ kí bàjẹ́ ó fán ilẹ̀ ní iná nípa àwọn onígbàgbọ́ òdodo wọ́n fẹ́ kí ọ̀rọ̀ ìbàjẹ́ ọ̀ẹ̀gàn mo rò pé nípa àwọn onígbàgbọ́ òdodo táwọn máa fẹ́ kó máa fọ́n káàkiri ìdúnnù inú wọn máa tún ṣe tí wọ́n fẹ́ gbé lọ́rọ̀ ẹ̀gbọ̀n tó máa ń ṣẹlẹ̀ nípa àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ní làwọn yóò máa bẹ fún wọn ọ̀gáàbọ̀n àdéhùn ìyẹn lẹ́sẹ̀ẹ́ lérò fi dúníyà láyé wọ́lẹ̀ àti ọ̀hàtí lọ́wọ́ ọlọ́run yá ìlànà ọlọ́run ọba mọ̀ wà ń tún látàrí àwọn ilẹ̀ mọ̀ ìjú wọ́n lọ ayà yìí fún ayàkùnrin ṣẹ̀kà yìí pé àfáàyẹ ń sàlàyé ìpele iṣẹ́ tààmù ń ṣe pé méjì ní àkọ́kọ́ ní àtọkànṣe tó tó wá di kéde àfaraṣe ó wá ní ọkàn gangan ìpele márùn-ún ní iṣẹ́ òkú sí ń bẹ̀ tó tó di pé ara ò lè ṣe ó ní pele mẹ́ta àkọ́kọ́ kò sẹ́ṣẹ̀ kò sí lágá yẹni tí kọ́kàn wá dínà lọ́kàn ẹlẹ́ẹ̀kejì ní kó máa sọ kúlúkúlú mẹ́ ẹlẹ́ẹ̀kẹfà ní kíyàn máa sí èméjì lórí ṣé kí sí àfimọ́sí tó bá jẹ́ dáadáa ló wájú ọlọ́kàn tó ń rò pé ṣé kò sí àfimọ́sí rò ní balága mọ̀ ní kọ́kọ́ ṣe dáadáa tó wá dábùrú ní mò ní pẹ̀ṣẹ̀ fún yìí ṣùgbọ́n tó wá ti lọ ti pé kílé kẹrin tí kan ti tẹ̀wọ̀n pé máa yànnà sílẹ̀ tàbí ó ti tẹ̀wọ̀n òun máa ṣe ìdùnnà yẹn àbí kò wọ́n lọ sí àdéhùn gbogbo tí wọ́n lù ó ti tẹ̀ wọ́n. lẹ́yìn náà wá ní ìpinnu kó ń fẹ́ lọ ṣó tí wọ́n á pinnu ẹ̀yẹ́ ó ti wá lọ ṣe. ó ní tó bá jẹ́ pé iṣẹ́ dáadáa ni ó fẹ́ wọ́n lẹ́nu ẹ̀ pé màá ṣe yẹn wọ́n ó kọ ẹ̀san fún wa ládá sí àsìkò kọ̀ fún wa. tó bá jẹ́ taburú ni wọn ò ní sí ìpẹ̀ àbúrú yẹn fún wa ó dìgbà tá a bá ti wá pinnu fún afẹ́ lọ ṣe yẹn kí wọ́n tó kọ́ àrìṣàbà ẹ̀rí ẹ̀rọ adilé ìpé ìnìlẹ̀dínà ẹ̀rí àwọn tó ṣe pé yòṣùgbùn wọ́n nífẹ̀ẹ́ pé a ń tà sí àrìfà ìṣàtù ìlẹ̀dínà àmàmà pé kí ìbàjẹ́ wọn fọ́nká nípa àwọn onígbàgbọ́ òdodo ẹgbẹ́ wọn ò sí ìṣe ṣùgbọ́n tí wọ́n fẹ́ nìyẹn wọ́n ti pín fẹ́ kó máa tẹ́lẹ̀ ọlọ́wọ́n

àmọ́lù ní pàlẹ̀ kọ́ọ̀tù ìṣẹ́ rẹ̀ tó pààyàn ìkejì rẹ̀ wọ́n ní mọ̀tún àfẹ́ni tí wọ́n pa òun náà fi nà àwọn méjèèjì lọ́nà wọ́n lọ ẹgbọ́rọ̀ ìdára ìdàlẹ̀ pápọ̀lù mùsùlùmí ìgbé ìgbìmá ìdàlẹ̀ pápọ̀lù mùsùlùmí ìgbé ìgbìmá tí mùsùlùmí bá pàdé pẹ̀lú ìdáhùn lọ́wọ́ ó sì jẹ́ ìgbàlúwà tó bí ẹ̀kọ́ ara wọn. ìkan wá pàkejì àdájú ní ìpàlẹ̀ kọ́ sí iṣẹ́ ẹlẹ́ni tó pa àrùn wọn lọ sùn àtẹni tí wọ́n pa yẹn ti náà àwọn méjèèjì ẹ̀kọ́ àgbọn ni wọ́n. fàkólótù tàbí sábà ní ìsọ̀rọ̀ wá ní òní tó sọ fún ní mo sọ pé yàrá sùlọ̀ mọ́ àkúrí òjíṣẹ́ ọlọ́run. háàbẹ̀rẹ̀ kọ́ sí agbọ́tẹni tó pààyàn Fàmá bá lùlù tù lèwó ló wá kan tẹni fún wọn pa tó ti jùlọ wọ náà. Ọ ànábì yìí, iná òkààlà àrí ìsọ̀nà àlà kọ́kùnrin fàfí yìí. Kò sí tó so náà dọ̀mọ̀ náà ti pé, ìtò náà bẹ́ẹ̀ ṣe ni kó fẹ́ pa ìrìnkéjì rẹ̀, ọwọ́ kan yá ju àwọn lọ́nu ọlọ́run sànà àfa wa tẹ̀síwájú ó ní fa ìntàrọ̀ kalẹ̀ máa àdíjẹ́ wà nínú àgbọ̀gbọ̀ sọ yìí fa ìntàrọ̀ kalẹ̀ máa àfìyà máa dàlà áwùjù ní aláàfin ìhà fáwọn aláàwọ̀ lẹ́yìn tó ti pinnu ohun ó ṣe é ọ̀nà mẹ́rin ó pín sí i ọlọ́nà alákọ̀ọ́kọ́ àìsí àtúrú kà á kọ́fà nínú ti pẹ̀lú pọ̀ gbára ọjọ́ ẹ̀fẹ́ ti dìde ó wá fi ilẹ̀ torí ìbẹ̀rù tọ̀lọ́ ọ̀hádà ìlújà yóò gbà ládàá wọ́n kọ ẹ̀sán dáadáa mọ́ gbogbo díẹ̀ ó ti pẹ̀lú pọ̀ fẹ́ ṣe ló bá tó lóhùn ṣe náà nítorí níbi nítorí tọ̀lọ́ ìkó bẹ̀rù wọ́n kọ ládàá ayẹ̀tùrúkà ha kọ́ọ̀fàn nínú náà ayẹ̀tùrúkà ha kọ́ọ̀fàn nínú náà ó fi ilẹ̀ kò ṣe máa nítorí ti bẹ̀rẹ̀ ọmọ ènìyàn kìí ṣe nítorí tọ́lá fàádà yá àtàmù èyí ọ̀nà ẹlẹ́ṣẹ̀ ni ni a ń tàbíkà lè máa fi àtìrì ìbáadà nítorí ká gbé ìwà àyàpá ọlọ́run jù sílẹ̀ ká gbé ẹ̀jẹ̀ sílẹ̀ ìjọ́sìn ní wàlàbúdà ẹ̀yà kúnnà lè láàá bẹ́ẹ̀ sì ni kò sí bú yẹn fún gbígbí ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ àti tó jẹ́ torí tọ́lọ̀ àti ilẹ̀ ẹ̀rẹ̀ ló fi fẹ́ lọ jà lọ́nà àwọn ọlọ́pàá ti wà lọ́nà rẹ̀ láwọn olórí ìlú ìlú ìdíjẹ́yàn ló wà padà yóò mú kò ẹ̀ṣẹ̀ torí kéèkì sí torí ọlọ́pàá tó fi lẹ̀ tó bẹ̀rù ọlọ́pàá yìí tí ó lọ bí ẹni tó pinnu pé àtàntàn jùlẹ̀ ó sì ti mọ̀ án lọ́tọ̀ ni wọ́n sọ ìṣe yẹn ni jẹ́gẹ́ lọ jí ó sì ti fẹ́ lọ jí pàdé ọlọ́gbọ́ pé ló wá rí pé àwọn ojú kan ń sọ oníjà tó lè náà náà wò wọ́n àwọn ojú kan ń sọ ló wá padà olórí ìlú púpà kí ìjúgbó sáńsán jù yóò bá jírí ìlú wọ́n gẹ̀ẹ́jù wọ́n pẹ̀ẹ̀kẹ̀ fún gẹ́gẹ́ nítorí ọlọ́run ló fi sílẹ̀ torí àwọn ojú kan àbẹ́nìkan tó ti wọnú yàrá bóyá mi jẹ́ ti lọ ṣìnáwó ti jẹ́ kẹran sí ó ti wọbẹ̀ ó ti ṣí ẹnu bá kó bá ẹ̀kù kalẹ̀ àbí ó ti ṣí bí ìkù kalẹ̀ tó fẹ́ kó sí àti báńkì àpá rẹ̀ tó fẹ́ kó sí lẹ́nìkan ẹ̀ẹ́ kí ní kẹjá lọ́lẹ́ kúrò tó kẹ̀ sáré ṣe ẹ́ ìwà lè kó <laughs> wọ́n ní máa <laughs> ló bá sọ nǹkan mìí àwọn ẹni báyìí ní ìdí ìbá tí wọ́n sọ fún un ó yẹ kí wọ́n tẹ̀ wá wá kọ́kọ́rọ́ bí èyí tí ó rò pé wọ́n ah, mi ẹni tí ń bọ̀ náà wò lè ní jì ní òun náà ní kan wọ́n kọ́ fún wọn torí pé wọ́n fi wọn ò jí ẹran mọ́ nítorí ìbẹ̀rù èèyàn

ó ní ìrí ilé ìfọ̀kà ń sọ ní ọ̀rọ̀ ṣùgbọ́n ó ní bí wọ́n máa àwọn èèyàn máa jí sí ẹlòmí inú báàgì ọwọ́ rẹ̀ ẹ̀bá ìlọ pé ó mọ̀ ẹ̀gbẹ́ báàgì wá ayé ìgbà kan káàkì ìdínkù kí ní táwọn obìnrin máa fi dúdú bẹ̀ ní ó rú bẹ̀ tí ó gbé sórí tí ń lọ ó lò fẹ́ ìgbà lórí ẹ̀yìn ẹlòmí ò pamọ́ ẹ̀rí àwọn agbódò ọ̀dà ìkí ọ̀dà àwọn oríṣìíṣìí nǹkan táwọn èèyàn kẹrin sí àwọn àmàlà tí ó sì bàjẹ́ jọ kẹta tẹ́lẹ̀ ní ètò sínú ojú wá pọ̀ kò lè rí kó mọ́ nígbà tí ń ìjọ́ ìṣọ̀rìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta أن يترك عجزا دون أن يفعل المسائل التي توصل إليها wọ́n ó gbé jù sílẹ̀ nítorí pé àkàrà dá ṣùgbọ́n ní tí ó jẹ́ sí tó fẹ́ ṣe ìyàn múlẹ̀ ó ṣe é ṣe kò tí ìbẹ̀rẹ̀ rẹ̀ adára kan ló dá ní ìkàkà ní ìjó ṣe é ṣe ṣùgbọ́n kò sí ìmú ọ̀nà àti ṣe nǹkan lẹ́ṣe kí ni kò sí ìmú pa wọ́n tún kọ́ ẹ̀ṣẹ̀ fún náà gbìníyà kò tán sí nítorí pé ó ti lérò gbà ó ti pinnu tó fẹ́ lọ ṣe nǹkan yẹn sí nǹkan kan lójú orí ṣe bóyá kọ́ọ̀dù kan wọlé tó wá ń dáhùn kọ́ọ̀dù yẹn ìgbà tí ó fi ní kò lọ bẹ̀rẹ̀ àti ṣe aburú yẹn ọ̀nà àti ṣàbúrú yẹn ti di wọ́n kọ́ náà kò ṣàbúrú yẹn. ẹ̀fágara ló dá kò sí ìbẹ̀rẹ̀ ìṣó jẹ́ kí nǹkan yóò ṣe é ṣe fún gbogbo irú rẹ̀ ní kéèyàn fẹ́ wo x-rated film lórí fóònù ìyẹn fẹ́ wo bluegill ìyẹn fẹ́ wo photography gbogbo di wa ní so ìgbà tó wá kò sí wàá bẹ̀rẹ̀ kò sí fú ti sẹ́ẹ̀sì ẹ ó ti pinnu pé òun ò wò pọ́n right kò sí ìwà wọ sáì bóyá ọmọ ìwà ń sùn fún ẹ̀ẹ́n ẹ̀yẹ wá gbé ọmọ jẹ́ kó òun lọ́yìn lòdòdó títí títí wà ráyè ṣàdókò sí ìwọ báyìí yẹn wọ́n ó kọ́ náà tó ti lọ orí náà ẹlẹ́ẹ̀kẹrin àbá ní ayẹ̀kùrúkà ha àjẹsà ni máa lè fi ìrì máa fi wà bá tó sọ̀rọ̀ ha ó gbèsè sílẹ̀ torí pé ó ti bẹ̀rẹ̀ ẹni tí ó jẹ́ ó wọ sáìtì yẹn lọ́wọ́ nígbà tó fẹ́ wo fọ́ọ̀nù ìfẹ́ ó ti wọ́n wọ sáìtì yẹn lọ́wọ́ kò tí wọ́n tán kí yóò sì ta lóòtù ta ọkọ̀ rẹ̀ kàn sí lẹ́kùn lẹ́yìn pé àkómọ̀ sáwọn lẹ́kùn àlẹ́gbẹ̀rẹ̀ àgbẹ̀gbẹ̀lẹ̀ ní àbá kí ní àṣùbá sí ìkòrò kíní díṣù kíní ìrà àṣùbá sí mú lọ́wọ́ YouTube wà nílẹ̀ nǹkan ni wọ́n track ṣàpẹ́lẹ́lẹ̀ pẹ̀lú ọ̀tẹ̀ YouTube yóò jáde ọkà ó ti bẹ̀rẹ̀ process àmọ́ agaraga tàbí ó wọ sáìtì yẹn kí ní ọ̀wà lóòdù ó ẹ̀ títí títí kò lóòdù network is wọ́n ó sí kó wọ sáìtì náà láàkín àbá ní ṣùgbọ́n lábìyàtà hápapọ̀ mọ̀ọ́dà tó ṣùgbọ́n èròǹgbà rẹ̀ ò di àmúṣẹ síbẹ̀ náà wọ́n kọ́ pẹ́lẹ́ṣẹ̀ fàádà yóò tàbọ̀ àlẹ́ ìsìnmọ̀lẹ̀ báyìí káàmù eléyìn wọ́n ti ẹ̀sọ́ kó ṣe gan ni pátápátá lè ágbẹ̀lẹ̀ ìrọ́ọ̀dà pàlẹ̀ التي أوتي معها بالممكن من العمل يجري صاحبها مجري الفعل التام wọ́n nítorí èròǹgbà kan ti pinnu máa ṣe pẹ̀lú pé èèyàn lágbára àti ṣe nǹkan yẹn yóò sọ ẹni tí ń ṣe nǹkan yẹn lẹ́ni tó fẹ́ ṣe nǹkan yẹn tó ti ṣe tán كما تقدم في الحديث السابق وجه عن حديث القاتل والمقتول بعد إن إذا التقى المسلمان بسيفهما فالقاتل والمقتول في النار مسلمين يجي wọ́n wá sọ́dọ̀ ara wọn pẹ̀lú ìyá ìkan pàtàkì alábìnrin ẹni tó pààrùn ẹ̀yìn àtẹ́ni tí wọ́n pa ọmọ náà làwọn jìjì torí bẹ́ẹ̀ tí wọ́n pa wọ́n bí òní àádàgbà kọ́ọ̀tì akọ́ ẹni tó pààrùn fáwọn bá mi lọ ìwò lókùn kan tí wọ́n parí lókùn wọn náà àbẹ́ni ìdáhùn òhàrí ìsọ́ àlàkọ́pẹ́ àkejì òun náà fẹ́ pàkejì ni ẹ̀rí pé yóò wà túnmọ̀ ènìyàn nígbà pé èèyàn ti gbìyànjú ó ti bẹ̀rẹ̀ ojú pọ̀nà nǹkan yẹn láti ṣe tí ò wá rí ṣe yẹn wọ́n kọ́ bó ti ṣe pàtàkì فإنه يعاقب عليه سواء كان يفعله متأخرا أو متقدما wọ́n gbogbo ìgbà tí ìpinnu àbẹ́rò ń gbà bá ti lọ papọ̀ gbogbo ìgbà tí iṣẹ́ ta ṣe bá ti papọ̀ mọ́ èròǹgbà àwọn àtàbẹ́ ṣe ó ń tọ̀ mú san mẹ́sàn-án tó ṣiṣẹ́ yẹn ó kánjú ṣe o àbúpẹ́ tó ṣe tó ló yára ṣe o àdíkò tó ṣe pàmò fáàlà mọ̀ ẹ ń bá ṣe ìwà ìwà ẹ̀ṣẹ̀ kan lẹ́ẹ̀kan katọ́lọ̀ sí ilé ìwà ẹ̀kan péré ló ṣe tó ma àìsàmọ́ lẹ́yìn náà ló wá pinnu àlàáfíì yìí fóun ó tún ṣe mẹ́ta tó dìrọ̀ àlè kọ́dìrọ̀ àlè gbogbo bá tó bá ti lágbára lórí ẹ̀ fàwọ́ àmùsùlùmùn àrẹ̀ àṣìyà ó ń tọ̀ wọ́n ó jí owó kan ó sì rí jí ó wá tán wà ní ẹ̀mí ẹ̀sẹ̀ bọ́n bá tó ti lágbára ó sì wá jí owó yìí ìdí wọ́n kọ fún lẹ tó ń jí owó yẹn ní àti tún jí èyàn ìgbà ṣe ìdìnà ní ìdí ó tún wá ní lẹ́fẹ̀ẹ́ pé ah òun ó tún padà wá ṣe tó ń dúpẹ́ kò padà lọ ṣe wọ́n kọ́ sí ẹni tó wá ń ṣe sí náà gbogbo ìgbà tó bá ti lágbára torí pé tí òjò wá ṣe ní pé kò lágbára rẹ̀ ṣùgbọ́n ti pinnu bóhun ó ṣe káàkiri kò sí tó dá ni yóò máa ṣe lọ náà nínú ọ̀rẹ́ eléyìí ìtọ́ọ̀fà yìí kọ́ wa yìí ṣe pàtàkì onímọ̀ tí kò bá ṣe lè wọ náà lọ́wọ́ torí náà yóò mọ́ máa kọ lọ ní wọ́n máa kọ́bù náà láàrin ó ti tọ́ síyà lórí èròǹgbà rẹ̀ tó ní wà nílẹ̀ ìyàwó ìjìnlá àmẹ́yìn kódà ó má padà lọ sí nǹkan yẹn mọ́ a máa bẹ́ẹ̀ o ní ìsìnbóyá ó kúrò ní ìlú wọn ìlú mùsùlùmí tàbí ìgbà tó wà nílé lọ́dọ̀ àwọn òbí ẹ̀ kò ráàyè tàbí gbogbo ní ìlú tí wọ́n gbé lọ ìlú tí sì náà tí wọ́n ká tẹ́ṣẹ̀ ní tó bá ti fi mutual consent tọ́pù obìnrin gbà ọkùnrin gbà kìí tẹ́ṣẹ̀ wọ́n ká sí wà ní a irú ilé wà ní ìgbà tó wọ́n parí sáfíìsì ó fún àgbà ó ń bára ìwọ́n tó máa gbogbo bó ṣe wá ń lu rẹ̀ láti bí ọdún keje tó fi parí sábìsì mú ọmọ akọ́ pé ní ṣèṣì náà fún tí wọ́n sọ ń bí nìyẹn torí pé ní tí ò jẹ́ kó ṣe jì náà yẹn ní mọ́ ni pé kò sí nílùú yẹn tó bá tó rọ́pọ̀ fún níbi yóò ṣe torí pé tó gbà lérò lù tó pinnu ẹnu sọ̀rọ̀ iye wa díẹ̀ pàdírú ẹnìkan tó jẹ́ gbígbà tó wà ní máa ń wọ mínísítẹ̀tì tàbí micromini tàbí bọ́ńṣọ̀ olóma ń wà tóbi ṣùgbọ́n tó bá ti délé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ fún òfin dá yóò wà lò jáàbù nílé ṣùgbọ́n ó ti wà lẹ́yìn tó ń bá tún ti padà sí skul tàbá ti rí zúùrù owó lọ́wọ́ tó ń ti pé ń lò jáàbù nílé ẹ̀sán bọ́ńṣọ̀ tí wọ́n máa kọ fún nǹkan sọ̀nù ẹ̀sán jọ́ǹpà ni wọ́n máa kọ fún toró ti pinnu tó wọ́n máa ti lọ agara ló dáa lásìkò yẹn tí òfin wọn tó bá kúrò lé náà tó bá tún padà jùsù ẹ̀ṣẹ̀ tí ó tún lò náà mẹ́ lórí náà fẹ́yàn bá dá ẹ̀ṣẹ̀ kan ẹ̀kọ́ bá fẹ́ kọ́ ń bí ó pọ̀ oṣù mọ́ nínú rẹ̀ ó ṣe pàtàkì pé kéèyàn mọ́ ṣe pinnu kó òun tún padà fẹ́ṣẹ̀ yẹn mọ́ kéèyàn pinnu pé mi ò ní dá mọ́ tó bá padà dá ẹjọ́ mi òun ò máa kọ́ lọ kó ti ń dá bọ̀ tẹ́lẹ̀ kéèyàn sì máa tún bá ń gbogbo ìgbà gbogbo ọ̀sẹ̀ ara ọ̀hàlẹ̀mú jẹ́ àdàlúlẹ̀ inshallah tó bá di ìjókòó tí ń bọ̀ àwọn tẹ̀síwájú níbi báàdù àmẹ́rin kòló apá kan tàbí díẹ̀ nínú àwọn iṣẹ́ ọkàn tàbí iṣẹ́ àkọkànṣe mo tẹ̀síwájú oṣùlẹ̀ àkíyè òní àdìmọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì gbèsè kejì òní síra àlùfẹ́rẹ́kọ̀tù الفرقة الناجية والطائفة المنصورة ojú ọ̀nà àwọn ìjọ tí wọ́n là níjọ́ kejì àti àmà àtàwọn ìjọ tá a ṣe ipa adé ni wọ́n tútù ìrọ̀lẹ̀ mẹ́rin nínú tàwí ojú ewé tá a dé pẹ̀lú fọ́tí ojú ewé fọ́tí fọ́tí fọ́ ojú ewé fọ́tí fọ́ mo sọ fún wa pé àtọ́mọ́ àti sàmínà الطبعة الثامنة عشرة Eighteenth edition صورها corrected not there in Lankai Arabic English mọ́mí ìgbàgbé ọ̀sẹ̀ translated English ẹ̀mbájú ìtọ̀gbẹ́ta ló lọ ra nígbàgbé kàátàn ṣùgbọ́n ló máa rí. Kí ni ipò wo làwọn àfáà wà nípa àwòrán ìmọ̀lọ́ọ̀lọ́kan àti sọ mẹ́rin àwọn ọmọ àwọn alákọ̀ọ́kọ́ àwọn tí ó gbàgbọ́ yìí tàwí wọ́n mọ pàtàkì ẹ̀ wọ́n mọ ìrànlọ́nà tó pín sí wọ́n mọ sí jẹ́ ẹbọ àṣírí ìwọ́n ogún pẹ̀lú ọlọ́run ọ̀nà tó pín sí èyí tó jójú ṣe wọn àtọ̀rọ̀ ẹran wọn ọgbẹ̀ ìwọ́n mójútó wọ́n sàlàyé fáwọn èèyàn pínípíní wọ́n sì fáwọn ẹlẹ́pẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn tó ṣe é gbé ìpèpè nípa òfin ìgbìmọ̀ ọlọ́run lọ́kùnrin kò kà wọ́n jẹun ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn yókù ni wọ́n ṣàlàyé ìrun kíkí àwẹ̀ gbígbà bàbá yíyọ ájì gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé ẹni obìnrin ló bá ìmọ́ra báyìí gbogbo ẹ̀ ṣùgbọ́n tàwọn ìdìbò ní ṣàlàyé àbá aláàrùn ilé ìdí wọn tó sí ni pé aburú tó wà lẹ́ẹ̀ ní pé gbogbo jẹ́ kí wọ́n kọ́ àwọn mùsùlùmí yẹn ìrun kíkí àrò ẹ̀kọ́ kékeré ẹ̀kọ́ ńlá ẹyọ kan tí wọ́n bá tí bá wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa lẹ́yìn rẹ̀ náà ọlọ́wọ̀ ní ìgbà àyàfi tán kọ́kọ́ ṣe dé ní wọ́n tún bá níbi ẹ̀kọ́ ńlá pé ewu tó àwọn ti mọ̀ ní tó fi jẹ́ pé iṣẹ́ wọn bí ìbẹ̀rù ló tún bá ń tẹ̀lé àwọn níkẹta àwọn yẹn gbé ìpèsè sí tàwọn ìdójú ọ̀nà mọ́lọ́ ọlọ́pàá wọn gbé jùlẹ̀ wọn ò wá gbé jù ní àti ìmọ̀ kò wá sí táwọn fi gbé ìjúlẹ̀ torí pé wọ́n ń bẹ̀rù àtakò àwọn ọmọ èèyàn lórí ẹ̀ ní tó ṣàmàlẹ̀ lónà bẹ́ẹ̀ tí wọ́n lọ́rọ̀ sọ̀rọ̀ yìí tí ó ní dáhùn nígbà àmìjọ ọdún ní àbá tẹ́nì kan bá tún jẹ́rẹ́ síbi ìsàlẹ̀ ìpè tó bá tún hàná sọ̀bá ẹ̀kọ́ bá tún ní nǹkan báyìí ló máa ọmọ máa irú ìṣẹ̀lẹ̀ ẹ̀sán onímọ̀ ìṣàdúrà tó ní èyí tá a rí ìkárọ̀ ọ̀rọ̀ náà kárọ̀ kan kó ọ̀rọ̀ náà ọlọ́run kó gbà láàrin yóò torí tọ́lọ́run kọ́ wa nù kùránì nìyẹn láti rí ahọ́n àlẹ́bí wa ìbọ̀rọ́ọ̀nì nígbà tọ́lọ́run ní wa níbi ìyá ìfáwò ìbọ̀rọ̀ọ̀nì mọ̀lẹ́kọ̀ wá ìdá nínú ìfẹ́ ìtura ìsìmáàlì kọ̀bálẹ̀ kàkọ̀bàlẹ̀ ẹ̀rì tó sọ ní pé ọlọ́run sàánú wa ọlọ́run àwọn ọmọ sọ pé ààrí ìmáàná ìtají ọlọ́run dáhùn ìbéèrè wa àwọn ìfẹ́ àwọn mùsùlùmí ò ti sọ pé káàrọ̀ ọ̀ma lọ́rọ̀ kan dá àwọn òní dáhùn tó bá bẹ́ẹ̀ ah, lè yẹn ọ̀rọ̀ yẹn yọ́ lọ́rùn òní dáhùn lọ́lọ́ pé àbá àti ń tẹ́yẹ̀ pẹ̀ ń tẹ́yẹ̀ ń yẹlẹ̀ wò àbẹ́ tó ń fi tẹ̀sù bá ayẹ nǹkan wò àbẹ́ tó ń lo omi kan wo omi tàbí tó ẹgbẹ́ inú àwo láàrò tàbí tó ń wo àtẹ́lẹwọ́ kápù tàbí tó ń wóra wọ̀ tàbí tó kàn gbójú sókè tí ó máa sọ̀rọ̀ fún wa tí ó ṣẹlẹ̀ fẹ́yìn àti tí ó ṣẹlẹ̀ ẹjọ́ tí ìṣẹ̀rí àsọ wọ́n ni tó ọlọ́ọ̀tá sàánú wa wọ́n ní sọ kankan ó sì mọ̀ pé tó tẹ̀lé àtọ́jú bí àwọn èèyàn ti kú ní ìṣúná bí wọ́n kí wọn ọlọ́run ọ̀gbà bí wọ́n bá wẹ̀ ọlọ́run ọ̀gbà èyí tí wọ́n sì ti ṣe sẹ́yìn ìjà tó bẹ̀rẹ̀ rẹ̀ ní gbogbo ẹ̀sìn ti bàjẹ́ torí pé kú fún the line ìṣètùtù rí pẹ̀lú ọlọ́run ìpapò ayé àkùránì fún òní sọ àwọn gúrùpù yẹn ó ní ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé mọ̀nkátà màáìmà ẹbá àmá ìmọ̀kan alìjámọ̀ ló mọ́ obìnrin jáde nílànà tó bá níjọ́ gbèdè àkìámà ọlọ́run ó fi níjọ́ gbèdè àkìámà lóòjọ́ àkìámà níjọ́ gbèdè ọlọ́run ó fi ìdámi náà fẹ́nu rẹ̀ Aya Kùránì ti gbé jáde sọ́ra jù ayà wọn rẹ̀ dà fi sí náà sọ́rọ̀ tó ń bá kọ́mà. Ọlọ́run ni ọlẹ́bí náà yà sùnmù náà náà nà ń bá àwọn tí wọ́n ti pamọ́ ìta ọ̀sọ̀kalẹ̀ ní àwọn àlàyé wàkùdá àti ìmànà ìbáàdì má bàjì àmẹ́wò ìná lẹ́ẹ̀ta ti ṣàlàyé rẹ̀ yékéyéké láwọn èèyàn fi ìtìta nínú kíra lẹ́ẹ̀kìkà gbogbo wọn ó ní àwọn àpáà tó ṣe pé àwọn ọmọ rán takú ìpèpè dáwà tọ̀fí kápẹ́pẹ́ ìsojú ọ̀nà ọlọ́run kápẹ́pẹ́ bí ìmọ̀ ọlọ́run lọ́kàn káwọn sàlàyé pé káwọn èèyàn jìnà fẹ́bọ àwọn ọmọ rán takú ni ẹni tó bá sọ pé òṣòògùn ògùn ti mú nù lọ́wọ́ nípa lò ògùn mú ìwọ̀n àti ìgbìyànjú mọ̀sán pé ẹgbọ́n bóò láti lè mẹ́tọ́gùn ti Mọ́bù ayé tó bò mú lọ ẹ tó ní òṣòògùn lògbò ti mú. Kí ni sọ pé òṣòògùn? Àwọn tó ní òṣàjẹ́ àjẹ́ kankan ló ti mú láti fún ẹran rẹ̀ tán kò jẹ́. Gbogbo náà tó bá ń wá àti bá yẹn, àwọn yẹn ló ń Torí pé àwọn tí wọ́n ní kò wọ́n mọ̀ pé í ṣe pé làwọn ń sọ. Wọ́n mọ̀ pé tí wọ́n ń sọ ní pé

kò sí alákòní sálámà ṣe kan olùṣìṣẹ́ kan ò ní sí fún gbogbo àwọn ẹlẹ́bọ̀ ogun táàkọ́ bí yàtọ̀ sí pé eléwé ọmọ o èyí ìlú ní ìsinmi yàbàbà ni ó mọ̀ nípa ìtọ́jú ọmọ èkèké onífọ́mọ̀ yẹn ẹlọ́mú igi ewé ìsìnkínìmì àti ewé ewé rúurú ẹ̀wà lọ́ọ̀ ẹ̀ẹ̀mọ̀ ti sọmọ̀ yẹn lẹ́nu ìyẹn kọ́ là ń wí o ẹ̀mọ̀ tá ń pè lóògùn wa àníkásà sí ìyàn kápọ̀ pọ̀ títí ní kan lọ bálágbájá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kápẹ́ àwọn ẹ̀mí àjànú rọ̀wáníyà àwọn ń lò yẹn là ń sọ orí ètùtù wa o ṣùgbọ́n ìwé yẹn àwọn súnmọ̀ ṣùgbọ́n ìyẹn ń lo síbù náà bá rí ṣùgbọ́n ìyẹn ń lo abátútù àdá òkú rẹ̀ ìyẹn ń sọ kéèké yẹn là ń sọ mọ́jẹ̀kẹ́ nìkan tó dàrú mọ́ lọ́wọ́ kásà sí ìyàn pọ̀ ń délé kí wọ́n pààyàn lọ́fà kí wọ́n sọ̀yàn láta kí wọ́n fínà dè èèyàn àwọn nǹkan tá ń ṣàlàyé nìyẹn kápà yìí kásà sí ìyàn pé tó kú mọ́gà ilá kéèyàn máa kó ń kọ àjànú kí kó máa pè ní síra wàá máa gbọ́ ọkọ̀ máa kakúlẹ̀ alára lè gbẹ̀gbà tó báyàwó nímọ̀ tó máa jẹun wímọ́ wọ́n ti wá ń pe èṣù lọ́wọ́ nìyẹn

ọ̀nà ọ̀tún sí ní Yorùbá sọ pé kí ni ọ̀nà ọ̀run ní lórí ẹgbẹ́ ibi tí wọ́n bá ti ń kówó jẹ tí wọ́n bá wà lọ́pù ìjú èèyàn máa sún sẹ́yìn fún ẹni torí pé tó bá sún sẹ́yìn wọ́n ní kò ṣe kò jẹ́ ní tí ó ṣe ó ṣe fún òní gẹ́ẹ̀yàn lọ́wọ́ gan ọrùn rẹ̀ ń ògè yá ní kí wọ́n transfer rẹ̀ lọ ọ́fíìsì tó jẹ́ pé ò ní ní nǹkan kan ti pẹ̀lú wọn torí wọ́n ní àfá àránù ní kíní ẹ̀kẹ́ ṣe ń fẹ́ báwọn fílẹ̀ torí pé àránù yẹn tó àwọn táwọn fẹ́ jẹ́jẹ́ ẹni ìgbà ọ̀tọ́ sí ní ìpè ní àrámù bípa bá wọlé tọ́ọ̀nà pé yóò bá jí pàpàpá nípa lọ nítéyàn máa gbọ́ lẹ́nu wọn àwọn tá ń ṣàlàyé nìyẹn pé tó bá position lọ́fíìsì director fẹ́ di ps wọ́n wà á dá nǹkan sórí iṣẹ́ rẹ̀ tó bá ti jókòó sí stroke ó mu títí tọ́lọ́ ó fi kádàrá kú rẹ̀ kò ní lè gbápá kò ní lè gbẹ́sẹ̀ rẹ́rì ní àwọn mínísì ó yàtọ̀ sí iṣẹ́ píjà tẹ́yìn ó mú mínírànsì tí ó ṣẹ̀kù lórí tẹ́lù tó lọ́kọ́ ọmọ kíláàsì tó lè lọ́dún tó dà nǹkan rẹ̀ mú òṣìṣẹ́ owó mínísì wọ́n ti kọ́ kankan sí ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ń di dàrẹ́kọ̀ torí pé pé káńsì by kíni torí pé appointment wọn based on pé káńsì ní kìí ṣe promotion gbogbo so kálukú ní máa ṣọ́ra fún ìbọ́ bàtà lẹ́ńbẹ̀ẹ́ wọ́n kó wọ́n lọ ọ̀dọ̀ ńgbà tó bá jẹ́ ẹsẹ̀ rẹ̀ òòrùn ẹsẹ̀ ló mọ̀ bá ti títí títí retirement day tí ó fi dé bọ̀ ńbẹ̀ ò lè ṣe kankan àwọn nǹkan yẹn là ń sọ àsàtí àwọn yẹn là ń pè ní àwọn alápàtí àwọn àpá tó mọ́ ń pàtí yẹn tí wọ́n lọ ń bá yẹn àwọn là ń pè ní àpà ìmọ̀ níṣẹ́ ní torí kò mẹ́ni yẹn lókàn yẹn lọ ṣe báyìí bóyá nìyẹn gan-an lọ́wọ́ àwọn tó lọ bá wọn pé ẹ bá ní lágbájá ẹ̀ là ń pè ní aṣeni tó bá ní dárò àwọn ni ó kọ́kọ́ wá yọjú torí wọ́n fẹ́ wá wò ó lóògùn yẹn ti ṣẹ́ tí wọ́n bá rí kó ẹkùn ti ṣe lóyìí ní àwọn ìdúgbàlẹ̀ yóò àwọn ọ̀dọ́ bàbá ìkẹ́kùn iṣẹ́ yóò bẹ̀ tún transfer ibẹ̀ ni ó ti transfer owó sí àwọn ni ó ti transfer owó babaláwo yẹn ti Ọlọ́run sàánú wa. Ètò ìyànké ní ìgbà wọ́n ti wá jùlọ mí rí o. Bàbá yẹn wọ́n wè ní lọ́nà àtàjẹ́ ní oúnjẹ mọ́ ń pa yìí. Ọmọ ìyàwó ẹni ti má pa, ó ní kí n bá wọn tì wọ́n mọ́ lé kí wọ́n lè jáde. Kí wọ́n máa ti lé gbọ́rùn tá Kí mi fi ṣàwádá o. Àwọn míì ti wá bá mi, ìgbà tí mo wà ní ìgbẹ̀yìn àwọn kan ti wá bá mi dáadáa. Mo ní mi ò mọ kéwù àfáàní mi ẹmọ́lúmi ìmọ̀ kéwù ọmọ òwe mi ní ìjẹ̀kúra ní ọmọ tí mo tíṣà ní máàkù ní mo máa tẹ́lọ nípa ẹni ní ìjú wọn ní gan-an fíìmù ní ní ìjà àfáàn ìkan yọ mí lẹ́nu tí lórí àfáàn tó ń lò sáfẹ́ fi ràn wá lọ́wọ́ babaláwo kan tó máa bá mi ó ní ibì kan wà tí ò léhun ó ní ìyókù àwọn ìmí ìfẹ́ mi náà mọ̀ ó kọ mi ṣùgbọ́n lè ti gbóhùn ṣé mọ́ ìṣirò ní mò ń kọ́ sùkúrù tí ẹ̀ bá ń dà kò sí ni ọlọ́run sànà àwọn gúrùpù àwọn yẹn wọ́n máa gbógun ti tọ̀ ìdí àwọn ni ó máa gbọ́ ẹgbẹ́ tó bá jẹ́ tó bá jẹ́ èèyàn tó lè jẹ́ èèyàn ẹjọ́ bá gbọ́ Yorùbá dáadáa yóò bẹ̀ẹ́ dàrú mọ́ lójú tó bá mo mọ̀ bí ó ti sọ́jẹ̀ létẹ̀ sí àwọn oṣù tó bá jẹ́ èèyàn tó lè jẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá jẹ́ èèyàn tó lè jẹ́ èèyàn orúkọ jẹ́ ẹgbẹ́ kò bá mú èèyàn tó jẹ́ rẹ̀ báyìí wọ́n ní gbogbo à kò sẹ́ tó ti pẹ́jẹ́ tó jẹ́ rẹ̀ èyí الناس الذين أخذوا بكلام مشايخهم بكلام مشايخهم وأطاعوهم في معصية الله خالفوا قول رسولهم صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق رواه أحمد وعلى مثل صحيح àwọn ìpín kàánú àwọn làwọn tó ṣe pé wọ́n máa ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfáà wọn àwọn ṣéwù rẹ̀ wà àtọ̀rùn wọ́n máa ń tẹ̀ láṣẹ wọn tí máa ti yàtì láì níbi máa yapa àṣẹ ọlọ́run wọ́n máa wá yapa ọ̀rọ̀ ànábì fánàbì sọ pé lábọ́ akadìmà lókè kò sí ìtẹ̀lé ẹ̀dá kankan tí máa ti yàtì ọ̀kọ́lẹ̀ níbi máa yapa àṣẹ ọlọ́run kò sí ti ń ìgbọràn tàbí ìtẹ̀lé àṣẹ ẹ̀dá kan ní pàpá sí àṣẹ ta ni àjẹ́dà àwọn oníwòye tábà bá ti sọ kò bá àtakótọ́ lọ́n kò kàn wọ́n wàtọ́ ọ̀fẹ́ yẹndàmún yọ́ mọ̀lẹ̀kìyà àti àràtọ̀ àti ọlọ́run àfáà ní láìpẹ́ láì jìnà wọ́n bọ̀ wá kábàámọ̀ nígbà ọ̀gbẹ́ ìlé lórí ìmọ̀ tẹ̀lé wọn tí wọ́n tẹ̀lé wọn yẹn haitu láyà ń bá okùnmọ̀ nìdàn nígbà tó ṣe kí àbámọ̀ ò ní ṣe wọ́n láǹfààní mọ́ kọ́lá tààrà yẹn ti fún àtàmàlì kàfìrí nàìwà mí sáàkiri wà mọ̀ ń sáàrọ̀ ànàkọ̀rí sura 33 aya 67 sura 33 àyà 67 sọ́tún àzáàbù súrà ẹlẹ́ẹ̀kẹta nílọ́gbọ̀n àyà kẹtàdé ní àádọ́rùn kí lọ́lọ́wọ́ bá níjọ ọlá tí ló sọ mẹ́ ọlọ́run ní kó tẹ̀ tó jíjá lébẹ̀ ẹ jẹ́ ká mú láti àyà 64 ọlọ́run ní iná lọ aláàrẹ̀ káàkiri náà àjẹ́lá olùtàìrọ̀ dájúdájú ọlọ́wọ́ bá ti ṣẹ́ ti lé gbogbo sàírọ́ ìyá iná tó ń jò kòkò kọ́lì nínà sí àbàdà wọ́n ṣe pèrè inú rẹ̀ ní láíláí láàyè ti dúnà wà ní yá wà lánà sí rọ̀ wọn ò ní rí wà ní yù aláàbò kankan tàbí lè tún sí olùṣọ́ wà lánà sí rọ̀ kò ní sí ya kùlùn tí wọ́n ma wá sọ pé ya lẹ́yìta náà wọ́n ma ti bá wọn o akọ ẹwọ àwọn akọ ẹwọ súnmùlà ìbájúbá wọn tẹ̀ lọ́rọ̀ ní ìbájúbá wọn tẹ̀ lánàá rí wàkọ́ọ̀lù wọ́n wà sọ pé rọ̀bánà olúwa wa iná ọkọ̀ ọ̀rẹ́sà lẹ́sànà wákùbára wàhánà kàtàkátẹ̀ lọ́nà kátẹ̀ ló jíṣẹ́ fàádátànà àwọn aṣáájú látẹ̀lé wákùbára wàhánà àwọn àgbààgbà àwọn ọ̀rí wọ́n sọ wá ní kò lójú ọ̀nà tààrà ó ń ṣẹlẹ̀ nílùú láwọn àdúgbò wọ́n lè sọ pé àwọn ọmọ wa tó wà lẹ́kọ̀ọ́ àwọn wa tó wà ní wọn ò lọ bọ òṣà tó wà ládùúgbò ma gbogbo àwọn ẹgbẹ́gbẹ́ olóyè àdúgbò ni àwọn ẹgbẹ́ ẹ̀sí àti àwọn ègbò àwọn ilé òjò lọ́nà tó wọ́n lè tẹbá lọ rí mùsùlùmí náà ẹni tàbí ẹgbẹ́ sáwọn àgbàgbà sọ ní àti lé ti kọ̀ sí wọn lẹ́nu tó bá jẹ́ lẹ́gbẹ́ iná ọba yóò pàṣẹ ẹbọ àwọn kan lọ sí àwọn ìgbèrè tó jẹ́ mùsùlùmí nígbà tí jẹ́ pé tọba làṣẹ tó bá jọ ọgbọ́n ìjọlọ ni wọ́n mọ̀ wá ké wípé ìbá ṣe pé àtẹ̀lọ́lọ́ àtòjíṣẹ́ ni àkàbí lè pàdé ìlà wọ́n àwọn olùkó olójú ọ̀bá náà olúwa wà àti ìdí pẹ́yìn nínú àdá bá wá sọ ìyá wọn di ìyá onílọ́pọ̀ tàbí pèlè méjì wọlé ánùhùn láàrin kẹbí rọ̀ kó sì bá wà láàrin wọn ní láàrin bẹ́ẹ̀ wá ṣẹ́sí lé wọn níṣẹ́bí tó tóbi ọlọ́run sànù wa lórí apá ọlọ́run sọ tó bá díjọ́ gbèjì àwọn àgbààgbà àtàwọn aṣáájú tó sọ àwọn èèyàn kú olójú ọ̀nà ọlọ́run àwọn tí wọ́n sọ mọ́ wà máa sọ pé ọlọ́run àwọn báyìí ló sọ wá nù mo ti rí 166 2 ẹjá mọ́ láti 165 rẹ̀ sọ ọlọ́run wà ti máa yẹ ó ń ga nínú àwọn èèyàn tí wọ́n máa ń ìyàtọ̀ sọ́lọ́ ní

anna lè kú wata lè jẹ̀míyà pé gbogbo tí ń jẹ́ agbára pátá tọ́lọ́run ọba ni wà á náà wá aṣàdí ìlú àdá ọlọ́run ti lè kòkò níbi àjẹ́ ìtàbárọ̀ alẹ́dínà túbíkùn nínú alẹ́dínà tàbàkù àwọn táà ń tẹ̀lé àtàwọn aṣáájú àtàwọn àfáàmú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pẹ̀lẹ̀ àti inú àwọn alátúngbákàrò tí wọ́n wà máa ṣe kí ni wọ́n máa mọ́wọ́ wọ́n máa sọ fáwọn ọmọ ìrírí o rẹ̀ jẹ́ tẹ̀lẹ́ wọn wọ́n àárí àdánàbà tí wọ́n sì rí ìyà wọ́pàkọ́ pàtàkì ní ilẹ̀ àbáà nǹkan tó rìkíṣí tó pa wọ́n pọ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ òní sí mẹ́jọ náà ní ẹni pé tó so wọ́n pọ̀ in mo rò pé àfáà tí sọ wọ́n ti kan irú àwọn àjẹ̀nú àtàwọn tí wọ́n lo àjẹ̀nú tẹ́bí ń jà àwọn èèyàn yà káàkiri lórí ilẹ̀ yìí tí wọ́n sàfihàn in tó band tó wà láàrin wọn ìbáṣepọ̀ tó wà láàrin àwọn àjẹ̀nú ni ó fi jájọ́ yẹn gbogbo àwọn tó ń jẹgbẹ́ awo ṣe kí ní kan gbogbo tí wọ́n jọ ń ṣe yẹn ò ní sí mọ́ gbogbo ìṣàtẹ́fẹ́ lọ pàkó sí yóò fi jóná òkè ti lọ عما يتساءلون عن النبأ العظيم الذي فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا ليلا لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا السراج وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا ti يوم الفصل كان ميقاتا يوم في فتأتون أفواجا ọjọ́ bá fún atẹ́gùn sínú bá wàkútì hàtì sàmà fàkàrẹ àfẹwàbà áàṣì sánà gbogbo ẹ̀ ní òbí ẹnu ọ̀nà wàtún yìí rọ́kìlì dìbà fàkàrẹ ti sàrọ̀bà gbogbo òkè láàrín òrìn lọ yóò kú dànù yóò wá dàbí àwọn pé náà kò ní sí ìkankan mọ́ gbogbo ìgbìtẹ́ lọ bọ òṣàfẹ́ ìbọ ìgbìtẹ́ gbogbo ó ti bàjẹ́ kò ní sí yóò ti jóná ìtọ̀gí ìnà màábà fún gbogbo àwọn olùkọjá àlà màábà níbù ṣẹ̀rí sí láti tí ìnà bí a àkọ́ ọba wọ́n ó ṣe gbére inú rẹ̀ láyàdùn kú nà sí àbábẹ̀wọ̀lá ṣàrọ̀bà wọn ò ní rí tútù kankan bẹ̀ wọn ò sì lè rómi àwọn ṣẹ̀lẹ̀ kankan bẹ̀ ìlà hamima gbígbóná ni wọ́n mọ̀ wọn sọ sáàkọ̀ àti ìwọ̀núwọ̀jẹ̀ pẹ̀lú ní ẹgbẹ́ jàzá àwọn ìfàkọ̀ eléèló ṣe déédéé aburú tí wọ́n ṣe

gbogbo àmì ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n pè ní irọ́ gidi bẹ́ẹ̀sì ni wà kún là ṣe ní àtàtọ̀ ìrìnà òkìta gbogbo nǹkan láti ṣèṣirò rẹ̀ sí kíkọ sílẹ̀ yípa kan ṣèṣirò rẹ̀ látún kọ kalẹ̀ lọ́rọ̀ kan ni wà kọ́ lọ́lẹ́

báyìí ọlọ́run ṣe ń fi iṣẹ́ wọn hàn wọn látàrọ sínú àlè yóò máa jẹ́ òfò fún wọn wà máa hùn ní ọ̀rẹ́ sí nàmínà kódà wọn ní jáde nínú láìláì ṣúra àwọn olùkà yẹn ṣúra 2 from aya 165 mo kà ní 167 ọlọ́run sọ àwọn wa so ìgbà nítorí àsìkò ìgbà ti ka mí ìgbà nílé ṣe ànílùkà sí kí ló kọ rẹ̀ Muslim family náà àǹtá ìbájú wà áká ọlọ́run ní kọ́lá ikú tẹ̀sí fi tẹ̀sí ààrẹ àìsí tàbá àmẹ́lú mọ̀rọ̀ àà tí àwọn ti di àwọn tí wọ́n ń jí àìwọ́ mọ̀tọ́ àwọn tẹ̀lé àwọn aṣẹ ọ́ àtàwọn nínú nínú àwọn a sì di àdìsọ́kàn anà ẹ̀dà òṣìyà tó wọ́n ní nǹkan kan lọ́dọ̀ tí wọ́n fi bà wálà lọ́dọ̀ ọlọ́run wà á nà máa làṣẹ ìpé wọ́n wà lórí kankan wà ìdá àwọn lẹ́yìn àṣẹ bẹ́ẹ̀ ni wọ́n fi kankan pé ni wọ́n wà ó ní mọ̀ pé ìrẹ ó dùn lórí ìdíṣẹ́ rẹ níwájú ọlọ́run bá yàwọ̀mẹ́lì ìsáàdì kàrọ̀ mẹ́rin àlúlọ́hùn yàwọ̀mẹ́lì ìsáàdì kàrọ̀ mẹ́rin àlúlọ́hùn ní ọjọ́ ìṣirò pàrọ̀ ó ìmẹ́lá àlúlọ́hùn ìpapọ́lá wọn ṣe ń jọ́nà olọ́lọ́run ti sọ fún àtúntẹ́ ṣe tó wà látà mẹ́wàá tọ́rí ti sóra olótẹ̀lì náà ṣáájú ẹ̀ ọlọ́run sọ ọlọ́run ni áàmìlà tó náà fìgbà ìbẹ̀rẹ̀ rẹ̀ tọ́lọ̀n ní gbogbo àpé áàmìlà náà fìgbà kásìlá ọlọ́run ni hàn àtàkà tó lọ ṣé kò sí ìdí wá bá ọmọ ìròyìn àlùbọ́ṣíà in tí máa bóòyàn mọ́lẹ̀ dáru ẹ̀rùnú ọmọ ọ̀jẹ̀jẹ̀ tí ó bóòyàn mọ́lẹ̀ tẹ́ yóò máa tí ò sí tó lè ṣe kò ní lè gbé ẹsẹ̀ ìjọ́gbẹ́ ìdẹ́ ni ẹ wùjúrù ìyá ọmọ ìdẹ̀ kọ́ọ̀ṣíà níjọ́ náà àwọn ojú kan wọ́n wọ iná tó gbóná jẹjẹrẹ tó kọ́ mi àìrìn àríà áàfù wọn mú nínú omi tó gbóná jẹjọ kí ló tẹ̀lé lẹ́yìnṣà lákùn tọ́ ààbò ìlà mẹ́ndọ̀rí kò ní sí jíjẹ kankan fún wọn ìlà mẹ́ndọ̀rí àfi ẹ̀gún ẹ̀gún yẹn ní yàtọ̀ pé ṣùṣù ti bí yóò ìgbà bàbá wa wò pé ṣùṣù làlè ní ó máa jẹ láẹ̀ká ni ẹ̀ṣẹ̀ bó wọn ò lè jẹ́ lájẹsanra wà láàyè kì ní ìlú ìjọ ẹ kò sì ní mú ebi tí ń pa wọ́n lọ tí a ń jẹ ìyẹn jẹ́ àkẹ́yẹ̀ká ẹ̀jẹ́ bá jẹ́ náà inú òkú ní iná tó jẹ́ pé ọlọ́run ní tó bá ti kọ́kọ́ dé láì lọ́zà átàlì ṣàwọ̀ àwọ̀ orí ló kọ̀kọ́ gbótóòrò tí wọ́n bá ti fẹ́ àwọn

òun ni ìwé àlùkúsọ́rọ́tò muslim àti muslim family ẹbí mùsùlùmí ìdí àkọ́kọ́ mẹ́rin àǹkàwò tí mustapha mohamed mustapha ìtìbánikọ̀ èèbó ló fi kọ́ àwọn tún sí yorùbá ibi táadé chapter 7 kindness to the blind àti ṣàlàyé yìí gbóò ni ọkọ àti ìyàwó tí ó bá kọ́kọ́ pàṣẹ kó lè yẹ fún ó ṣe a sọ pé tọ́kọ bá ìyàwó bá wọlé èyí tí wọ́n máa ń ṣe ní reception yẹn o ló yẹ ká ṣe pẹ̀lú ìyàwó yẹn nínú ilé kí nǹkan tọ́lọ̀ ní ká pamọ́ òun làwọn lọ ń gbé síta nítorí pé àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí ò lẹ́sìn ẹwà náà wà àwọn èrè

mo wò láyé ṣàkàrí ìyẹn mo tẹlifíṣàn mo ti wò yẹn alẹ́sẹ̀ kú ẹ̀mí five president Nàìjíríà ń bá yẹn láyé ṣàkàrí olóòlò president Nàìjíríà ń bẹ̀ wọ́n ṣọ ẹ̀ láì mo wò láì fúra ìgbà tí Andrew ti ṣe ọmọ Charles Prince Andrew ìyẹn rí dẹ́kì ó tún wò yẹ láì fúra fún òun ní ti ìyàwó tó bẹ́ẹ̀ wà láì wọ́n dáṣọ gbólójú nǹkan torí pé wọ́n gbà ṣe nínú ẹ̀kọ́ ẹ̀sìn táwọn àmọ́bí ọlọ́run ọba tí jésù mú sákó ti kọ́ wọn tó ṣe yẹ kó rí nìyẹn wọ́n wá ṣọ ẹ̀jẹ̀ ní tó ṣẹ̀ṣẹ̀ rí obìnrin yẹn rí tí wọ́n bá ti wá ṣe wọ́n pa wọ́n nípa ọkàn wọ́n ara wọn torí wọ́n wọnú ilé wọ́n lọ sá ìbò pẹ̀lú owó fáínálì ló tẹ̀ sí aṣọ lójú ẹ̀ yóò wà pẹ̀lú kò lẹ́nu pé ó ti yàwó ìrúbà wọn tó kò mọ́ rí tẹ́lẹ̀ tó lẹ́ pé wọ́n ti rí àríra wò gbogbo sí tẹ́sán ọbẹ̀ ló ti ṣe fún oṣù sọ́bẹ̀ tuntun kan tó bẹ́ẹ̀ ṣe dúró. ṣàfẹ́nu problem báwọn celebrities máa ní àwọn àwọn obìnrin àsìkò àwọn ọkùnrin tó fọ́ ọ̀sẹ̀ wọn ní ìṣòro tó tọ́kùnrin lé ní pé tí wọ́n bá délé kò sí tó fẹ́ jọ wọ́n lójúmọ́ nínú tíyàwó gbédé torí kí wọ́n ti jẹ ọbẹ̀ níbi ọdún méje tí wọ́n tó ṣe náà lé wọ́n dẹ̀ jọ ń gbé tí ọ̀sẹ̀ nígbà yẹn kò sí tuntun wọ́n tẹ̀lé sùn lọ kò sí lẹ́yìn ọkọ pé mo èyí tuntun tẹ́mi bá fẹ́ gbéyàwó mi sí àìmọye máa kù ní ma borí àkójọ ìjọ máa rẹ̀ torí tẹ́mi ìrókìnrin yẹn rí tí ní òṣè jẹlẹ̀ màá ma wá ìjọ náà bá wọn wá ìjọ náà yàtọ̀ tó bá délé kò fọ́ ọkùnrin yìí yóò pé ìyàwó tuntun náà yóò wà fẹ́ sí yóò máa ọbẹ̀ tuntun tó arábìnrin ọwọ́ ayọ̀ ẹjọ́ sí àìsà wọlé lọ́wọ́ tó wá mú méjì wà ó dà sínú kọ́ ó pe fún àìsà kò mú ẹni ibi tí àìsà tó wá mú yẹ̀lá náà ìgbékiri ló pé sẹ́yìn tó gbọ́rọ̀ tó fún aláìsà ní ọ̀rọ̀ ètò kan lẹ́yìn rẹ̀ ní bí àwọn àjọ yẹn lọ́dún lára kà méjì ọkọ ó ṣáájú ìyàwó kù lẹ́yìn tí wọ́n bá ń sálámà wọ́n wà tọrọ gbogbo dáadáa tí wọ́n ń fẹ́ kó ṣẹlẹ̀ ní ìgbésí ayé wọn níbi ìgbéyàwó lẹ́yìn náà wọ́n wà bẹ lọ́wọ́n ọba dáadáa lẹ́yìn náà ni ọkùnrin yóò ṣe wá gbé ọwọ́ lé ibi ìwájú orí ìyàwó rẹ̀ yóò wá Allahumma inni as'aluka min khayriha wa khayri ma jabalta wa a'udhu min sharriha wọ̀ṣáàbù náà jàpá ń tàrà lè olúwa ò mò ń tọrọ oore tó wà lára obìnrin àtòrí tó dá mọ̀ ìyẹn tó tapá mọ́ta rẹ̀ ó sì sáájú ọ̀pọ̀ níbi aburú tó wà lára obìnrin yìí àtàburú tó dá mọ̀ tó ti pa mọ́ta rẹ̀ káàkiri lẹ́yìn rẹ̀ ni wọ́n tó wá súnmọ́ra wọn tó bá fẹ́ súnmọ́ra wọn nígbà tí kálàmù fẹ́ kó sí tàdá ìgò tàdá ìtàbẹ́ ti dóró sínú kànga yóò tún wọ́n ṣe sùúrù yóò wá ká اللهم جانبنا الشيطان وجانب الشيطان مرة سنة olúwa yàwá ya èṣù ya èṣù ya nǹkan tí wà ti tàwà lọ́rọ̀ látàrí àlùkò that is the first line ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ẹni jó ni wọ́n lè ká jó lẹ́gbìn kọ́kún náà dáńtí wọ́n tó jójójó ẹ̀kì kánú tó pàdánù ọ̀pọ̀lọpọ̀ oyún tó tí wọ́n jó tó jójó ó wà ní ìṣẹ̀rí aláàtọ̀rọ̀ gíìsì lẹ́yìn àbí àtìkọ́ ọlọ́gbọ̀n lágbọ̀n ilẹ̀ wà ìṣàlá láti fòhùnà ọ̀sọ̀lára àríkùn ìbáyìí ìpọ̀láyìí fọ́nàkà ìbéèrè mẹ́ta péré 1 2 náà méjì náà àyẹ́kùn ìsàrùn ó dà nǹkan burú ó dà nǹkan òun àṣẹ nǹkan náà ó wá búra ó lè máa tó láàbùrọ̀ búra pẹ̀lú àwọn ọmọ ilé ẹ̀rọ ṣe àbúrò kò lè ṣe ẹnìkan ń búra bọ́ òun fẹ́ ṣùgbọ́ ẹnìkan bínú ó wá búra kó òun fẹ́ ṣàbúrú ó tún fún òun ṣàbúrú kí ni ìdájọ́ ẹni alákọ̀ọ́kọ́ gbogbo tẹ́ẹ̀ bá sọ nígbàtí ó ń bí nínú ìdájọ́ ọba yẹ́ àìlò bí ọkùnrin tó ń bínú tó ló ń kọ́ ìyàwó ńlẹ̀ kò kọ́ nínú ṣẹ̀dá torí pé àsìkò tó ń bínú kò láákàyè rẹ̀ sí wọn wọn ní kàṣí kó ìyàwó olùkòyè ẹni yẹn tó lọ búra wọn kò ní ṣe aburú yẹn olùgbé kò ní ṣàbúrú yóò wà lọ ṣe ìtàn ara tó gùn èyí tó kéré jù ṣe lọ́pàá tó ṣàlàyé nínú tẹ̀sí òní kó bá wẹ̀ ìjọ mẹ́ta ọlọ́ọ̀tẹ́lá ààrẹ yóò bá wẹ̀ ìjọ mẹ́ta láti fi tán rẹ̀ àṣàlàyé ẹ̀nà ó máa ti tẹ̀sí ìlú máa dùn lẹ́kùnrẹ́rẹ́ pé tó bá jẹ́ lásìkò inú sọ́ni ó wọ ọkùnrin ìbẹ́ẹ̀ ni ó ṣe òun yóò bá wọ ọkùnrin gan-an ní kò ní ṣe kò ní bá wẹ̀ tó pẹ̀lú àwọn wọ́n tí táwọn ìbáwọn ṣe ó pọ̀ dáadáa nínú rẹ̀ ní ká fọwọ́ ọ̀tún jẹun àṣà Yorùbá tàbá òkè hmm? ó dá lórí kínípìlẹ̀ gbogbo tó bá ń padà ṣe ìrìgbò ẹ̀rùsàn yẹn ló ti wà ayé ìbílẹ̀ ìbẹ̀rẹ̀ tó yẹ ìfàndọ́lù wọn náà kún òkè àgbà wọn sọ kalẹ̀ ó dá lórí kí ni ìtumọ̀ rẹ̀ àti kí ni wọ́n ṣe ń bẹ̀ nígbà tí wọ́n ti kí kalẹ̀ ìgbàwé ọ̀rọ̀ ayé wa rẹ̀ kí ni wọ́n ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ fún un mo ṣàlàyé lọ́nà rí pé àwọn kankan ti lọ sọ́ọ̀bí àìlẹ́tọ̀ọ́ fáwọn torí pé wọ́n ti sọ ti ọdún ọmọ ìlú ìlú òní wá lé ilé yá kò sì ní wá sí ìmọ̀tí láàrin wọ́n bàbá rẹ̀ bá bẹ́ gbẹ̀rẹ̀ ìgbàgbó bẹ́ gbòòsì ìgbòkè àṣàrò wọ́n ó wà bẹ́ wọ́n ó pẹ̀rẹ̀ wọ́n pàmọ̀ ìlú wọ́n ó ṣe títí àwọn bí tuntun wá lọ sọ́dún bá ṣe ọjọ́ òbí báwọn òbí ẹnìkọ́jọ́ òbí òpàmọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀kan àwọn nǹkan tí wọ́n ti lọ kó sí yẹn ó ti jẹ́ kí ìṣògbé ó má lè bá wọn ṣe

àwọn èèwọ̀ ilẹ̀ Yorùbá ló ń àwọn ilé ìkan wà lóòótọ́ ní ìmọ̀ bóyá wọ́n ṣe ṣe ìyàwó wọn ní bá kọ́ bí wọn wọ́n ti aláǹgbàkùn ní ti aláǹgbàkùn wà ní tọ́jú fún àwọn oríṣiríṣi àwọn míì ilé ní wọ́n ní kò gbọ́dọ̀ ìjọba oníyọ̀nà àtẹ́ tó gbọ́dọ̀ ní àjẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn mùsùlùmí èyí tó kàn wá ní pé nọ́mbà 1 kágbọ́ ẹ̀sìn wọ̀nyí nọ́mbà 2 kágbọ́ ẹ̀sìn ẹni tá fẹ́ fẹ́ kágbọ́ yé brọ́dà ní ọmọ ṣòfò lórí ọkànlẹ̀ kò túmọ̀ sí fẹ́sìn yìí ká máa kìí dà rẹ̀ tó wà ní òbí ìyàwó tán òun ló kọ̀kọ́ wá gbọmọ fún ẹni lé wa obìnrin ìlú jókòó wọ́ṣọ́ ọmọ lóṣù ilé wa gbogbo orúkú ní ẹ̀rọ lọ́dọ̀ fún wa fún àwọn ẹgbẹ́ tí ó ọ̀rọ̀ ó ṣe tí wọ́n rọrùn tí ẹ̀bá ti bẹ́sì bí dẹ́nà pé ìlọ́jẹ́ muslim ti sàánù orí ọkùnrin tó fẹ́ fẹ́ pàtó délẹ̀ orí tó ń dáwà sí ìdíẹ́ pé ìyàwó dọ́wé tí wọ́n ti kó ìdé sí orí tẹ́lẹ̀ pọ̀ nù. ó yàtọ̀ tó ní ṣègùn tí mo sọ lẹ́ẹ̀kan òṣìṣẹ́ ilé sí ó ti ní yàrá tó ti gbà lẹ́kọ̀ọ́ àtó òdè yàrá ẹ̀ àtó oríṣiríṣi ìkànnì bá yàrá tó lè jù mọ́ kó tẹ́yẹ kó oṣù níbẹ̀ lálẹ́ ìjọba kò bá àpò owó jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀sán fún lówó ẹ̀ kò bá àpapọ̀ mọ̀ òrì bí ìjẹ òwò ṣe kò ní láìsí ní èyàn lọ múlò pé kò àbí ìjẹ ẹ́ láti ẹlọ́pàá àwọn òbí nǹkan ìdílé mọ́ ìdè wọn kó lè jẹ́ ìtumọ̀ bí bá kún fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ ní ẹni ọ̀hún dáàbò lórí ẹgbẹ́ ẹ̀ kó lè fẹ́ẹ́ Láti ọkọ̀ tó mẹ́sìn àfẹ́ ọ̀rọ̀ bí i ìrọ̀lọ́jú kò lè wá. Kò lè wá. Ṣùgbọ́n lápẹ́ tí ò lẹ́sìn tó ní ọ̀kọ̀kọ́ kàfún ọlálẹ́ ìjọ́nà. Wọ́n ti wọ́n mọ̀ kẹta lọ fẹ́ nílùú kan lóòrùn ti fi. Ẹnì kan náà ń ta àlọ́ Mùsùlùmí ní ìmọ̀ tó kàn ó ní ẹjọ́ tí ò sí èèwọ̀ tuntun sí ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́ wọ́n á dárúkọ ìgbìkan wọ́n ni òṣìṣẹ́ dáná wọ́n máa ń bá mi dáná ìwé yìí à orí di ọ̀rọ̀ ìdúró sí ọmọ àwọn pé kí n bàbá yìí lọ béèrè ọ̀rọ̀ yẹn sí tó wà bẹ́ẹ̀ ọkà yẹn bọ̀rọ̀ lọ ṣe àpá torí ìlú inú àwọn ìwọ̀n yẹn ní nǹkan ṣe pẹ̀lú àrùn ó lè jẹ́ pé wọ́n ti fi ègún yẹn sílẹ̀ e. bẹ́ẹ̀ gẹ́gẹ́ àjò wọn máa fi ń ṣe àpá òtẹ́lẹ̀ òun ó fi sá lọ àjẹ́mìnà bí i lọ́pọ̀ tí yóò fi ká lọ yóò fi ẹ̀sì ìṣọ́mú òun lọ́lọ́pàá gbogbo ẹgbẹ́ pọ́sẹ̀sì tí mo kà ní tó ti gbọ́wọ́ lé ẹgbẹ́ àjẹ́mù òkè tó tó súnmọ́ àgbà tó ń ṣe gbogbo àwọn ọmọ yẹn lọ́dẹ̀ láti lè fún àwọn sẹ́ẹ̀sì yẹn lẹ́sìn òní èèyàn ó ṣeé ṣe káàkùn fún èèyàn lórí pa bóyá lórí èèyàn àtàwọn ọmọ ẹbí ìwúgbọ́n ọmọ ìlàgbọ́dọ̀ máa ń tó bá ní ẹni tó ní specific issue wà bèèrè lọ àwọn àpá alẹ́mọ̀lì o orí mo lóbi nìkan tí wọ́n ní mo rí obìnrin kan wà tí wọ́n sọ pé ọkọ ìmọ̀ ń kú wọ́n ló dábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ni ọkọ tó ti kú tó ní méje àbúrú nìkan wọ́n ló dábọ́ lẹ́yìn ìyá Bàbáwọn afárọ̀ ó sọ àti irú kí àbò ìyànú sọ̀rọ̀ náà rẹ̀ tó lò ń pa ìyàn tó yàwó tòun lélẹ̀. Òmíràn bímọ, rọ́bẹ́lì oníbímọ, oníbímọ, àwọn ọmọ tẹ̀lé, àyàfi tí wọ́n lé wọn jáde tàbí tí wọ́n fẹ̀rẹ̀ lẹ́yìn yẹn. Nígbà tí mo lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá kan kí ni ètùtù kéèyàn jábọ́ lẹ́yìn yẹn.

ọmọ asínwà ọmọ ajẹwọ́ ní ìjọba ọmọ ajẹwọ́ bá pèrè wọn tí ọmọ asínwà ò bá kú olùbí ti ọmọ asínwà kúkú lọ kó gbogbo owó dànù ọmọ ajẹwọ́ bá pèrè náà wùlẹ̀ fún ní ìjọba ti kó náà fẹ́ náà lọ́wọ́ sàmà ìṣẹ́lá máa ní kan ọmọ Thank you.